Wo bí ọ̀nàná, àwọn olólùfẹ́ wa sọ pé àwọn ò fẹ́ bó ṣe ń kíìpù yẹn, bó ṣe ń kíìpù yẹn lè fún yàn la hypertension wàláì. Tẹ́jẹ̀ rúru ó pààyàn dànù. Àfọlọ́wọ́n bá bẹ̀ ọ́. Ah, a fẹ́ improve kó improve torí Ọlọ́run ni a fi bẹ̀ ọ́. Ah, kò ní dáa káwọn olólùfẹ́ máa rí máa wo máàcì wa kán máa ní high blood pressure. Jọ̀ọ́ mọ́ wa máa gbábọ̀ mi fìdí mọ́. Ilé ni kó máa mú. Ah, ibi yàtọ̀. England náà pe bí tó bá fi lè jábọ̀ gbà lọ́wọ́ ẹ̀ ń bí ó ti lọ nìyẹn o tó bá ń gbọ́ ó ti lọ fànà àwọn eléyìí ò gbọ́n kankan bí o. ok Thank you. Um, gbogbo ọ̀rọ̀ yín ló yé mi. Màá try láti change. Màá try láti change náà ni máa try láti adjust ṣe ti understand àwọn olólùfẹ́ máa ń yòó lé ní hypertension uh, ah, máa try láti adjust mi ò ní mi ò ní fún wọn ní high blood pressure mi ò ní fún wọn high blood pressure ẹ eh, ẹ sọ fún wọn kí wọ́n fọkàn balẹ̀ Ah! Inú mi ó dùn tó bá lè ṣe bẹ́ẹ̀ o. Wàláì Tálàí. Sórí game Madrid yẹn, àwọn olólùfẹ́ Man U fẹ́ pè mí pa. Sórí Mr. Surajudeen láti Nàìjíríà aka Suri tí wọ́n ṣe birthday wọn lánàá gan, wọ́n pè mí pé à ah, irú keeper wo leléyìí tá a rà yìí. <laughs> Eh, ẹ ní kí wọ́n lọ fi ọkàn balẹ̀, ẹ kí wọ́n má bẹ̀rù. Ṣé ti gbọ́ ẹ̀yin ọmọ Man U, Mr. Surajudeen aka Suri tó ṣe ọjọ́bí lánàá, Onana ti ní kẹ́ o. So ẹ lọ Happy birthday to you sir.